tíra al-Umda fil ahkam ilé tí àfáwà al-muhaddith al-imam Abdul Ghani al-Maqdisi tí wọ́n kó jọ láti inú tíra àfáwà Bukhari àti inú Muslim rahimahumallah àti dé orígun tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa alìsìtọ̀ọ̀bà báàbù ìsìtọ̀ọ̀bà ibẹ̀ ni adédúró hadith àfáwà aná sọmọ malik náà ni hadith àkọ́kọ́ tí àfáwà wọn kọ́kọ́ mú wá inú báàbù yìí wọ́n ni anáàna ibn malik radiyallahu anhu أن النبي صلى الله عليه وسلم كان إذا دخل الخلاء قال اللهم إني أعوذ بك من الخبث والخبائث الخبث بضم الخاء والباء جمع خبيث والخبائث جمع خبيثة استعاذ من ذكران الشياطين وإناثهم من ذكران الشياطين وإناثهم عن أبي أيوب الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أتيتم الغائط فلا تستقبلوا الكبلة بغائط ولا بول ولا تستدبروها ولكن شركوا أو غربوا قال أبو أيوب فقدمنا الشام وجدنا مراحب قد بنيت نحو الكعبة فننحرف عنها ونستغفر الله عز وجل قال المصنف الغائط الموضع المطمئن من الأرض كانوا ينتابونه للحاجة فقنوا به عن نفس الحدث كراهة لذكره بخاص اسمه والمراحيض دم مرحاض وهو المغتسل وهو أيضا كناية أو كناية عن موضع التخلي باب الاستطابة ojúpọ̀nà tó ń sọ̀rọ̀ nípa ṣíṣe àfọ̀mọ́ iwájú àti ẹ̀yìn alkubul wadubur ojúpọ̀nà tí ń sọ̀rọ̀ nípa ṣíṣe àfọ̀mọ́ ọ̀nà méjèèjì tí ẹ̀gbin ma ń gbà jáde yálà ìtọ̀ tàbí ìgbẹ́ ṣíṣàfọ̀mọ́ rẹ̀ òun là ń pè ní àlè istitaba àdìsá fọ́ra náà káàkà rírẹ́ pé ká tó wá wọ inú àdìsí náà oníkánà ìdá dákọlù kọlá tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní tí wọ́n bá wọnú kọlá tó bá wọnú kọlá tó bá wọlé <clears throat> ìgbọ̀nsẹ̀ kọ́ọ̀lù ànábì máa ń sọ wípé aláhùnmá ìní àrùsùdí kàmínà kúbùsí wàlùkọ̀báì mo wá ìṣọ́ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala kúrò níbi alìkúbùsí wàlùkọ̀báì kúrò níbi àwọn àjànú tí wọ́n jẹ́ akọ àti àwọn àjànú tí wọ́n jẹ́ abo ìtumọ̀ alìkúbùsù àti kọ̀báì nìyẹn bákan wọ́n ní inú ṣẹ́rífù al-musannif al-khubus bidomil kha walba wọ́n ní áfún kọ́ àti báun áfún ní dọ́mà walkọ̀báyí dámù kọ̀bífà wọ́n ní walbáyí dámù kọ̀bíf wọ́n ní khubus onan dámù kọ̀bíf walkọ̀báyí dámù kọ̀bífà kọ̀báyí oúnjẹ dámù fún kẹlìmà kọ̀bífà ìtàádà ní dùkúrán ṣe yàtọ̀ anábì sọ́lá lọ́sọ́lá anábì wá ìṣọ́ ọlọ́run ọba kúrò níbi àwọn àǹjànú tí wọ́n jẹ́ akọ àǹjànú wẹ́yìnàtìhì àti àwọn tí wọ́n jẹ́ abo àǹjànú nínú hadithi yìí agbọ́yé ń bẹ̀rí pé hakíkọtán àwọn àǹjànú akọ ń bẹnu wọn abo sì wà ní inú wọn anábì Ayyub al-Ansari radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alaihi wọn látọ̀dọ̀ àfáwà Abu Ayyub al-Ansari kọ́lọ̀ kó bá ẹnu sí wọ́n ní kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam ànábì tí kí a tẹ́lá ń bẹ́ fún sọ wípé ìdá atẹ́tùm al-gha'it tí ẹ bá fẹ́ lọ sí ìgbọ̀nsẹ̀ fala tastaqbilu al-qibla tí ẹ bá dé gbẹ́ sí ìgbọ̀nsẹ̀ tán tẹ̀ sí ìgbọ̀nsẹ̀ lọ́wọ́ fala tastaqbilu al-qibla ẹ má kọjú sí dabas lẹ́ni tí ó ń ṣe ìgbọ̀nsẹ̀ lọ́wọ́ tó ń yàgbẹ́ wala bawli tàbí ẹni tí ó ń tọ̀ wàlá tastadbiruha ẹ má sì kọ ẹ̀yìn sí walakin sharriqu aw gharribu ìbẹ́dàkẹ́ kọ ìhà ọ̀tún sí tàbí ìhà òsì tó túmọ̀ sí pé sharriqu ìbẹ́dàkẹ́ kọjú síbi kẹ́ kọjú sí mashrik ibi tí òòrùn ti ń yọ aw gharribu tàbí kí ẹ sì kọ ojú sí magrib ibi tí òòrùn ti ń wọ̀ fún àwọn tí wọ́n ń bẹ ní ìlú Madina lọ́jọ́ náà lọ́hùn mo rò pé kọ́lá Abu Ayyub Abu Ayyub wa ni pé fakọ̀dínà sham gbà tí Islam fẹ̀ tí wọ́n sí sham fọ̀jọ́dínà mọ̀rọ̀ ṣíbọ̀ ọ̀gbóniyà náwọ̀l kaaba a rí pé àwọn ilé ìgbọ̀nsẹ̀ wọn tí wọ́n kọ́ ó kọjú sí kaaba fanan harifo àná àwọ̀ ayẹ̀ àbẹ̀ndì díẹ̀ wọ̀nà sẹ́kùrù lọ́ azza wa a sì máa ṣe astaghfirullah astaghfirullah a tọrọ àforíjìn ó ti yé pé tafsir ó wá látọ̀dọ̀ wa ìyẹn ààyẹ qala al-musannif al-ghaya al-mawdi'u al-mutma'innu min al-ard wọ́n ní al àwọn sọ pé al òun náà ni àyíkan al-mutma'innu min al-ard ilé ìfẹ́ pé ó lọ ọlẹ̀ nílẹ̀ bóyá nìsín kéèyàn lọ nugbó nìsín kéèyàn wá fi àdá kéèyàn fi gbẹ́ ilẹ̀ ibi téèyàn gbẹ́ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ oníkíni onáńpẹ̀ ní àlùkò òsìyé ṣùgbọ́n nítorí wípé àwọn èèyàn máa ń ṣègbọ̀nsẹ̀ síbẹ̀ òun ni wọ́n fi ṣe ìtìláàpù rẹ̀ lórí tí ń jáde lára wàyí ńlá ibi tí ilẹ̀ tí wọ́n gbẹ́ tó dín kòtò òun ni ń jẹ́ àlùkò ìp kì í ṣe ìgbẹ́yẹn gangan gangan wọ́n kàn ń pe ìgbẹ́ ní algọ́ìtì ní kìnnáyàtán nípa end result yẹ ibi tí ó padà fẹ́rí sí òun náà níbo òun náà ní inú ihò tí ẹgbẹ́ yẹn kánú yàntàbù náà hùlì hàjà àwọn èèyàn máa ń lọ síbẹ̀ láti lọ gbọ́ bùkátà fàkúnnù bíi anọ́fṣì hàjà wọ́n wá ń fi ń pe ìntí ń jáde lára gangan lódodo kìí dẹ̀ ṣe nǹkan tí ń jáde lára ni wọ́n ń pè ní algol kàrọ́ hàtán lè zikiri yìí di khas ismi kìí ṣe pé lárúbáwá ò mọ tí wọ́n pe ìgbẹ́ nìkan ọmọ tí wọ́n pe ṣùgbọ́n wọ́n kórìíra àti larúkọ mọ́ lórí mo rò bóyé náà fi wá ń ẹ̀hẹ́n kìí ṣe pé wọ́n mú ọkọ̀ tí ń jẹ́ o ṣùgbọ́n wọ́n kórìíra wípé àṣà ah, mọ̀ làákọ̀ ẹ̀rí pé Yorùbá kọ̀ lọ pé à ah, mo fẹ́ lọ ṣe já mo fẹ́ lọ ṣe gbọ̀nsẹ̀ tàbí Yorùbá tó tún kìjù bá ń lọ mo fẹ́ lọ jáwé ẹ̀yin ò lè mọ Yorùbá yẹn àbí bàbá bẹ́ẹ̀ kọ́ ni bàbá sẹ́yìnbẹ̀ náà ni bàbá Yorùbá sọ pé mo fẹ́ lọ jáwé ìtumọ̀ rẹ̀ ni pé mo fẹ́ lọ ṣègbọ̀nsẹ̀ àwọn ọmọ sí ò lè mọ àwọn olùkọ́ àwọn fẹ́ lọ jáwé bí ewé gbàgbó irú ewé ẹ̀ làwọn àwọn ọmọ ọ̀sẹ̀ àwọn ọmọ 1990 nkankan so <laughs> àwọn ò lè gbọ́ yé pé wọ́n sọ pé mo fẹ́ lọ jáwé ilẹ̀ Yorùbá ẹni bàbá tó wá parí ẹ̀ pé mo fẹ́ lọ já ewé jẹ́ǹjẹ̀ míì <laughs> Oh kọ́lọ̀ kó jẹ́ ká rí àwọn àgbàlagbà pẹ́ tó ewé jẹ́ǹjẹ̀ míì ó ti yé torí pé tá a bá yà á dànù á tún lórí ọ̀fẹ́ àti jẹ náà fi mọ́ pé ní mo fẹ́ lọ já ewé jẹ́ǹjẹ̀ míì kọ́lọ̀ kó jẹ́ ká àwọn àgbàlagbà pẹ́ ẹ̀rí wípé Yorùbá náà yìí larúkọ ọmọ lórí wọ́n mọ̀ dápè wọ́n mọ̀ pa sọ eléyìí ó jú aníwè ìtìjú tí ń bẹ nínú èdè Yorùbá àti èdè lágbáwá èdè tó ní tìjú nínú ó ní èdè Yorùbá wà àti èdè Lárúbáwá wàlìmọ̀rọ̀ṣìd wọ́n ń tàbá sọ pé mọ̀rọ̀ṣìd jámù nìhàb wọ́n ní òun náà ní jámù nìhàb wọ́n wọ́n mọ̀kútàsàlì òun náà níbi tá a máa ń wẹ̀ sí alìmọ̀kútàsàlì ibi tá a máa ń wẹ̀ sí wọ́n wà áìdán kìnnáyàtán án mọ́ òun náà wọ́n lò kìnnáyàtá nípa ibi tí a ti máa ń pasófo ó ti àtàkálí bẹ̀rẹ̀ ti yọ kálúà kéèyàn ó dá dúró sí nìkan sẹ́mọ̀ pé ẹni tó fẹ́ lọ sí gbọ̀nsẹ̀ kò ní fẹ́kẹ́ nìkan ká bá rí òun yóò tàbá ádà àìlẹ̀ òyìn yóò jìnà sí ojú kò ní fẹ́ ní kan rí òun tó bá jẹ́ pé ilé ìgbọ̀nsẹ̀ tó yẹ pé ó lẹ́kùn náà ni èèyàn lè máa ṣègbọ̀nsẹ̀ kéèyàn sílẹ̀kùnlẹ̀ èyí ò fẹ́ wà ní ìpasòfò èyí ò ní fẹ́ kẹ́ni kankan ti sínú kẹ́ni kankan rí so eléyìí ló fà á tí gbogbo àwọn tìnáyà tìyẹn tí ó fi wọlé báàbù yìí báàbù alìsìtọ̀ ọba ojú aníwe ẹ̀kọ́ àti bí Islam bó ṣe bàbára ìwà yááyì nípa kí láàwì tàbá fẹ́ wọlé kí láàwì tàbá fẹ́ jáde àti pé báwo láàṣẹ ṣe ìmọ́ra ẹ̀gbin tó bá jáde níwájú àti ilé tí ó bá jáde ní ẹ̀yìn yálà a fẹ́ lo òkúta ni tàbí a fẹ́ lo omi kò sí lè ká lè lò ní inú méjèèjì wọ́n ní wàlálà a máa kúzà tó mìnà tìlì bóyá bí tá a fi hàn ìsìtọ́ bà ní ibi sí àti òun náà ni kí nǹkan ó kó mọ́ kí nǹkan ó mọ́ wọ́n máa ń ṣe ìsìláàkù pẹ̀fúmù náà wọ́n máa ń pè ní sweet òdìye ẹ̀rì pé pàfúmù náà nǹkan tó mọ́ náà ní pàfúmù òdìye lẹ́ànà ìzálàtà ìfọ́bùlà tó sí ibù mahal wọ̀tẹ́zà àníkọ́dà torí pé ká fọ ìdá tàbí ìgbọ̀nsẹ̀ tàbí ìtijẹ́ ìtọ̀ ìtọ̀ ìgbọ̀nsẹ̀ tàbí igá ká mú kúrò lára wọn ni yóò jẹ́ kí àwọn nǹkan wọ̀nyẹn àyè tó jáde rẹ̀ àyè yẹn máa mọ́ lẹ́yìn tí a bá ṣe ìnọ́ra fún ibẹ̀ tán wọ́n ni wọ́n yà máa kúzọ̀tún min sallallahu alayhi wa sallam wọ́n ni wọ́n mú látara gbóná àmẹ́sọ́lá fún àṣọ wípé wàlá yẹ̀sọ́tí bí ẹ̀mí nìyí tánàbí sọ́là sọ́là sọ pé ẹnikẹ́ni nínú yóò gbúdọ̀ fi ọwọ́ ọ̀tún rẹ̀ tábà wàlá yẹ̀sọ́tí bí ẹ̀mí nìyí tí nǹkan kò bá sí ní ọwọ́ àlàáfíà ànábì ni ẹ má fi ọwọ́ ọ̀tún yín ẹ má fi tábà ọwọ́ òsì ní kẹ́ tábà wàlùkọ́lá tábà sọ pé àlùkọ́lá àlùmọ̀kánù ìkọ́ọ́lí òun náà ni ààyè tó pa sófo tó jẹ́ wípé ìta bá ń ṣe ń bẹ̀ kò ní wùwà kẹ́lì kankan kó ti kí ni o kò bá wà ní díẹ̀ walimurod wọ́n ní tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ alimọ̀kánù lè òun náà ni àyè kan tí a palẹ́sẹ̀ tí a pìpíà nìkọ̀dọ́ ìhájà ní báwọlín àwòrán ìpè láti bí a bùkátà alihájà lọ́dọ̀ àwọn lárúbáwá ó ní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ìbá bá yàn sí mọ́ láyé bálù níyàbà in tí wọ́n bá lè rẹpítẹ́ǹtì èèyàn ń òun ni lábábá àmọ́ pè ní hájà mọ́ láyé bálù níyàbà in tí wọ́n ò bá lè ní ìsìn báyìí ń gbọ́n ọ wá sọ létí ọmọ hósẹ́lì ọmọ kíláàsì rẹ pé ìtọ́ ń gbọ́n wa ní pé mọ́dà ìlàmù jẹ́ ń lọ bọ́ ọ sọ so possible ìwọ náà lọ́ọ̀lọ́ọ̀tọ̀ fúnra rẹ wọn ìbáyàn tọ̀ wọn ìsí ìbáyàn ya ìkejì náà ló ti yé so òun náà ń pè ní gbogbo tí wọ́n bá ti bá yẹn sí òun náà ń pè ní haja lẹ́ànà mùrídà alhaja tí yẹ́tùlùbùn mọ̀kánà sọ́ọ́lì níkọ̀dọ̀ ìyá torí pé ẹni tó fẹ́ ṣègbọ̀nsẹ̀ òun náà ta mọ̀ wájú tó fara fún láti lè bí ya bùkátà rẹ̀ wàlìsìkọ́ọ̀bà tó bá sọ wípé àlìsìkọ́ọ̀bà alìmùrọ́d tẹ̀tùhírù kúbùl wà dúbùl kásàfọ̀mọ́ iwájú àti ẹ̀yìn ibi tí ìtọ̀ ń gbà jáde àti ibi tí a ti máa ń ṣèjá ibi tó náà ń gbà jáde kásàfọ̀mọ́ rẹ̀ òun ni wọ́n ń pè ní al-istitaba <clears throat> kápá àkọmọ́ rẹ̀ kúrò gidi ni ní afárí ìgbàun awolgoi níbi erípa ìtọ̀ àti ìgbẹ́ the hajarin auma yálà pẹ̀lú òkúta ni àbí pẹ̀lú omi lè ánàwó tọ́yàbà màhálà mìíràn kúbù ti tọ́rí àlejò torí pé ó sàfọ̀mọ́ ọbẹ̀ kúrò níbi ẹ̀gbin tí ó jáde ń bẹ̀. a ṣẹ̀dá ìsìláàmù ó pé nínú ìbáadà àti nínú ìjọsìn àti mọ̀hámọ́là ilé ìta tú sí àjọṣepọ̀ àti àdáàbò ẹ̀kọ́ yáyì islam tó kìí sí wọ́n ní fàmánì ṣe ń yán fáwọn náà sàfihàn ìdálíkà ńlá báyà náà tó kù sí nǹkan kan tí ó sì hàn láǹfààní láyé àbí ká ti dúró ti wà nù ṣẹ̀rí àmúbáyá náà tó ti wà lálàyé ṣíṣẹ̀rí àti gbẹ̀ngbẹ́ àwọn èèyàn sí àwọn nǹkan náà kò dẹ̀ sí aburú kankan nínú ìṣẹ̀mí ayé èèyàn àti n tí ó sì àwọn èèyàn ní aburú láyé àti ní ìjọ́ ọ̀gbẹ́dàlùkìyàmọ́ àti nínú sàárè gbogbo mọ̀rọ̀ ilẹ̀ ìwọ aburú tó ṣẹlẹ̀ síyàn nínú gbogbo ìpele tí àwọn èèyàn ń gbà kọjá kò sí kankan tí ṣẹ̀dá ìsìláàmù ti sọ fún abẹ́ pé kí ní aburú ni o ilé aburú ni o ilé aburú ni o ilé aburú ni o kò sí nǹkan méjì wípé lítàwà kí ha ká lè bá a ta kété sí àwọn aburú náà sọ̀rọ̀ táwọn aburú yẹn tó máa sọ fún wa àwọn ọ̀gá aburú ilé o wọn aburú ilé o wọn aburú ilé o a lè jìnnà sí nínú sọ́yìn muslim àdìsá fún salman alfarisi radiyallahu anhu àwọn mushrikun àwọn abá salman alfarisi wọn ni wọ́n di allamakum nabiyukum kulla shay'in hatta al-khara'a hatta al-khara'a tí a wọ́n salman ó sì wá jẹ́ pé ànábì yín sallallahu alaihi wa sallam gbogbo nǹkan ló kọ́ yín hatta al kódà tẹ́ ẹ̀ bá yàgbẹ́ ànábì tó kọ́ bẹ́ẹ̀ sì yàgbẹ́ àwọn mushrikun wọ́n wá bá àfáwà Salman al-Farisi tó jẹ́ sàábé annabi sallallahu alaihi wa alihi wa sallam faqala ajal àfáwà Salman al-Farisi ní pé bẹ́ẹ̀ ni lakọ̀dínà hánà anna sẹ́kíbílà kíbílátà lè rọ ìfín aubáwọlé anábì wa ti kọ̀ fún wa ká dojúkọ kíbílà tàbí ká kọ̀yìn sí tá a bá ń ṣègbọ̀nsẹ̀ tàbí tí a bá ń ṣe kí ni o tí a bá ń tọ̀ tàbí a bá ń yàgbẹ́ ànábì sọ́lá sọ́lá ànábì kọ̀ fún wa bákan náà àná sẹ́ńjì yàbílì yẹ́mì ó sì tún kọ̀ fún wa ká mọ fọwọ́ ọ̀tún sábà àwọn àná sẹ́ńjì yàbí àkọ́lé ní sàlásà ti àjáàb ó sì tún kọ̀ fún wa pé tá a bá fẹ́ fòkúta sí mọ́ra kò gbúdọ̀ less than three ó lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ márùn-ún ó lè jẹ́ méje títí táàtà tó rí wípé ibẹ̀ yẹn mọ́ dáadáa àwọn sẹ́ńjì àbírọ̀jì èyí àwọn bí àzù tàbí kí a ṣe mọ́ra ànábì tó kọ̀ fún wa ká ṣe mọ́ra pẹ̀lú rọ̀jì ẹ̀ rọ̀jì èyí ni ìgbẹ́ àwọn dábà ìgbẹ́ tí àwọn ẹranko bá yà ànábì ní ká má fi ṣe ìsìnjà ká má fi ṣe mọ́ra ìgbẹ́ yóò ti gbẹ o ìgbẹ́ gbígbẹ ni o àwọn olóyìnbó ń pè ní dunk d-u-n-g dunk làwọn olóyìnbó ń pè ìgbẹ́ ẹranko tó ti gbẹ ìgbẹ́ ẹranko tó ti gbẹ ló fi jẹ́ pé téèyàn bá lálùwàlá téèyàn bá lálùwàlá tó bá mú ìgbẹ́ màálù tó ti gbẹ tó mú lẹ̀ pé ó fi ń ṣe one two three ó ń sọ sókè ó mú ó mú padà ó sì tàlọ́lá ọwọ́ rẹ̀ sì dry kò sómi lọ́wọ́ rẹ̀ ó ti yé tó bá sọ ọ́lẹ̀ tán tó bá fi sí é tán tó bá fi sí é bá fi sí é tán tó bá sì kámọ̀ kó lọ kírun àlọ́ láàrin ò bàjẹ́ torí pé kọ́ ìdà kan ọ̀dà wà fún òní òṣùlù tí wọ́n ní aljáfù alàljáfí tọ́hìr aljáfù alàljáfí tọ́hìrùn nǹkan gbígbẹ tó pàdé nǹkan gbígbẹ mímọ́ náà ni so ọwọ́ èèyàn tó kan ìgbẹ́ gbígbẹ tó jẹ́ gbẹ̀rà kún mí ó ti yé tí omi ò dẹ̀ sí ní ọwọ́ èèyàn o téèyàn sì lálọ́ àlá kò bá a àlọ́lá jẹ́ kódà kò bùkátà kó tẹ̀sẹ̀ lọ wá omi àti ọṣẹ pé o fẹ́ fi fọ ọwọ́ rẹ torí pé kí ni o àlìjáfú àlẹ́ àlìjáfí tọ́hìrún bìrọ̀jì anábì fún àfáwà Salman al ó ń fún àwọn mùsùlùmí létí ìpè kódà gan ìgbẹ́ ràkúnmí tàbí ìgbẹ́ àwọn dábàá ànábì tún sọ fún wa pé àgbọ́dọ̀ fi kí ni o àgbọ́dọ̀ fi ṣe ìgbọ̀n àgbọ́dọ̀ fi ṣe ìmọ́ra tá a bá ṣe ìgbọ̀nsẹ̀ kan tá a bá tọ̀ kan tàbí tí a bá ṣe dá kan àgbọ́dọ̀ fi ṣe ìmọ́ra. azmi kódà eegun ẹran ànábì sọ́là lọ́sọ́là ń sọ fún wa pé ká máa ń lò ó láti fi ṣe ìmọ́ra níbi àwọn ibi ìjókòó mélòó kan sẹ́yìn a ti sọ ìdí fún wa tí wọ́n fi kọ̀ fún wa láti máa lo ìgbẹ́ dábàá láti fi ṣe ìgbọ̀nsẹ̀ ẹ̀ láti fi ṣe ìmọ́ra tí a bá ṣe ìgbọ̀nsẹ̀ tán àti eegun àfi sọ fún wa wípé àwọn ìgbẹ́ dábà yìí oúnjẹ ló jẹ́ fún àwọn dábà tí àwọn ràkúnmí ń gùn àwọn eegun dábà tí àwọn àjànú ń gùn oúnjẹ ló jẹ́ fún dábà àwọn dábà tiwa ìgbẹ́ wọn oúnjẹ ni ìgbẹ́ yẹn jẹ́ fún àwọn dábà tí àwọn àjànú ń gùn wàkúlù aláfin oní wàkúlù oní oní kúlù azmi zukiro ismullahi alayhi yulqa bayna aidikum yakunu awfaro lahaman wàkúlù ba'ratin aláfún lidawabikum ó sọ àwọn sọ muslim yẹn ìkúlù azmi nígbà tán bèèrè lọ́wọ́ ànábì kí láwọn àmọ́ jẹ báyìí àti gba islam àlè jẹ kọzurọt àlè mọ́ jẹ ẹ̀gbin káàkiri mọ́ àti wà ní ẹni mímọ́ àti gba islam kí láwọn jẹ ànábì sọlá sọlá sọ wípé kúlù azmi gbogbo eegun táwọn mùsùlùmí bá jẹ zukiro sumullahi alayhi tí wọ́n ṣe bísìn láì kan tó jẹ ara rẹ̀ kúrò yóò ń kọ́ ọ̀bá ẹran tẹ́ ẹ̀bà lára rẹ̀ yóò ju ilé ìtàwọn mùsùlùmí jẹ kó lára rẹ̀ lọ tó wà ní sọ́yìn mùsùlùmí wa kullu ba'ratin 'alafun li dawabikum tẹ́ wá rí àwọn ẹran dábà tí àwọn èèyàn ń gùn ìgbẹ́ táwọn yẹn bá ti yà òun yóò máa jẹ́ oúnjẹ fún àwọn dábà àti náà tẹ́yìn náà bá ti kí ni o tẹ́ bá ń gùn so ìlà tí ànábì sọ́lá sọ́lá tó fi kọ̀ fún wa wípé ká má fi ìgbẹ́ ràkúnmí àti eegun ẹran ká má fi ṣe ìmọ̀ra nìyẹn torí pé oúnjẹ àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ àǹjànú òun ni wọ́n jẹ́ mo rò pé so bí àlàyé yẹn bó ti jẹ́ nìyẹn àfáàfà ni wọ́n lọ fárí sí ó ń sọ fún àwọn mùsùlùkù bẹ́ẹ̀ àwọn ń jowú wa ní o àwọn mùsùlùkù ń dowó wa ni pé ah ó ti wá jẹ́ kí gbogbo nǹkan làmẹ́bí asàlẹ̀ gbogbo nǹkan ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ló sọ wá sì yàgbẹ́ gbogbo ẹ̀ náà ló kọ́ wa torí pé ó ní muallimu nas al-khair anabi sallallahu alayhi wa sallam ó ní muallimu nas al-khair ó ní olùkọ́ àgbà tó kọ́ àwọn èèyàn ní dáadáa ó ní olùkọ́ àgbà tó kọ́ àwọn èèyàn ní dáadáa tó sì tún ṣàlàyé in tí ó kó palára bá yẹn ní ayé in tí ó kó palára bá wa ànábì sọ èyí tí ó kó palára bá yẹn nínú sàárè ànábì sọ èyí tí ó kó ìpalára bá yẹn níjọ́ bẹ̀rẹ̀ kámọ̀ ànábì sọ in tí ó sì yàn láǹfààní láyé ó sọ fún wa in ó sì láǹfààní nínú sàárè ó sọ fún wa tí ó sì láǹfààní lọ́jọ́ gbọ́dọ̀ àlè kámọ̀ ìbẹ̀rẹ̀ ànábì sọ làǹfààní ìbẹ̀rẹ̀ ni wọ́n sọ fún wa. àfáwà Anas ni wọ́n gba hadith yìí wa àfáwà Anas àmọ́kàn ní Abu Hamza kúníyà àfáwà Anas òní Abu Hamza Abu Hamza Anas bin Malik bin Nob bin Domdom bin Zaid bin Haram al-Ansari al-Khazraji ara Madina ni àfáwà Anas wọ́n sí nínú àwọn muhajirun nínú àwọn ansar òníwọ́wà khadimu rasulillah sallallahu alaihi wasallama ja'at bihi ummuhu ummu sulaim màmá wọn ummu sulaim níjọta nàbí sallallahu alaihi wasallam ní Madina ẹni tó ní gbálẹ̀ ó mú gbálẹ̀ wá ànábì ẹgbà ẹ máa fi gbálẹ̀ ẹni tó lọ́kọ́ ó mọ́kọ́ wá ànábì ẹgbà ẹ máa fi roko ẹni tó ládàá ẹni tó lódó yán ẹni tó lọ́mọ odó gbogbo ohun tí kálukú ní kálukú ń kó wá umu sulaim wa mu omo rẹ̀ wá Anas ó ní ìrà ànábì ó ní mi ní nǹkan kan tí mo fẹ́ mú wá ju ọmọ yìí lọ kó máa ṣe bọ̀ yìí sí ọ ó fẹ́ gbé igbá kó bọ́ gbé ó fẹ́ pọ́lìṣì bàtà kó bọ́ pọ́lìṣì ẹ̀ ó ìtẹ́ tó fi kírun kó bọ́ tẹ gbogbo tó bá fẹ́ ṣe nínú kídímà kọmọ ìmọ̀ bọ́ sí ó sì wà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wa alihi wa sallam faqabilahu ànábì gba àfáwà náà fàkọ̀dámọ̀hú aṣọ́rọ̀ sí ni àfáà náà sì ti lọ́dún mẹ́wàá gbáko lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam wọ̀dáyà aláàbò bìkẹ́ sọ́tìlmán anábì ibẹ̀ lọ́hùn fún àfáà náà sì kọ́ lọ́hùn jẹ́ kówó rẹ̀ ó pọ̀ wàlúwàlàt kọ́mọ rẹ̀ ó sì pọ̀ wàtúrù hayat kẹ́mi rẹ̀ ó sì gan wàdùkúrù janna kó sì wà àlìjanna àfáà náà kó tó kú ó ní òun ti rí méjì nínú àdúrà mẹ́ta tí ànábì sallallahu alaihi wasallam ṣe fún òun o ọlọ́run fóun lówó ọlọ́run sì fóun ní ọmọ àdúrà mẹ́rin òun ti ní mẹ́ta ń bẹ̀ ó kẹyọ kan ẹ̀mí òun sì tún gùn ẹ̀mí òun sì kí ni o ẹ̀mí òun tún gùn ó kẹyọ kan ẹyọ kan ẹ̀fẹ́ mọ̀ pé kò lè rí láyé àbí a lè wà jẹ́nà láì kú ẹ̀dá ò fẹ́ kú ó sì ní kọ́lọ́ kọ́lọ́ jọ wà jẹ́nà ìyẹn ò pọ́síbù so àfáwà hánà rọ̀bí ọlá àníhù wọ́n láwọn ti rí mẹ́ta ń bẹ̀ ó kọ ẹyọ kan tó kù àfáwà hánà wọ́n mọ ọmọ wọn àwọn ọmọ tí àwọn ọmọ wọn bí àwọn ọmọ tí àwọn ọmọ ọmọ tó ń bí látòkèdélẹ̀ wọ́n dẹ̀ ka one hundred and twenty siblings one hundred and twenty ọmọ wọn plus àwọn ọmọ tí àwọn ọmọ wọn bí plus àwọn ọmọ tí àwọn ọmọ ọmọ bí wọ́n ka gbogbo ẹ̀ one hundred and twenty. àríláyé àríláyé ẹni tó yẹ pé ọmọ rẹ̀ àti àwọn ọmọ tí àwọn ọmọ bí wọ́n ti lé ní 75 ọmọ rẹ̀ àtàwọn ọmọ táwọn ọmọ yẹn bí ok kó lè yíwa dáadáa ẹni ẹni àwọn mẹ́rin ìyàwó kọ̀ọ̀kan bí mẹ́wàá mẹ́wàá tó bí a ní <laughs> kí wá ló lè ń bẹ̀ ni ní àwọn mẹ́rin ìyàwó kọ̀ọ̀kan ti pa kankan nu wọn ó jẹ́ fọ́ọ̀tì àbí tí kọ̀ọ̀kan náà àwọn fọ́ọ̀tì yẹn tó bá bí ọmọ mẹ́ta mẹ́ta kí ló ṣẹlẹ̀ yẹn mathematics gbogbo all together àtọ́mọ náà one twenty nìyẹn plus òun náà ó jẹ́ mẹ́rin ó ju one twenty lọ one sixty ni ó bí bàbá kan ó bímọ forty ìkọ̀ọ̀kan náà wọn forty àbí mẹ́ta mẹ́ta one sixty ni all together one sixty ni all together one sixty ni so sẹ́mọ̀ nígbà tí ọmọ ẹ̀dùn kan wá bí wọn tọmọ mẹ́ta ni wọ́n wà bímọ láyé tó ká máa ń ṣe ìsìgírọ́ọ̀bù ọ̀rọ̀ yẹn o fọwọ́ àmì náà mumkinat kò sí nínú mùsàhílì àtọ́ pàápàá pa àmà àwọn ọ̀rẹ́ wa tó yẹ pé lọ́wọ́lọ́wọ́ ní ìsìn wọ́n ti bí ọmọ bí ọmọ bíi twenty seven twenty eight sòrí náà tó ṣe wọ́n ẹ̀ṣẹ̀ lẹ́sẹ̀ pé ó ẹ̀ṣẹ̀ bí ọmọ mẹ́ta nínú àwọn ìyàwó wọn tó ẹ̀ṣẹ̀ bí mẹ́ta so tí ọmọ gan ti lọ bí twenty eight ìyàwó ti tó mẹ́rin ọmọ ti lọ bí twenty eight so nínú àwọn ìyàwó mẹ́rin ni ẹni tó ìṣẹ̀dúnmọ́ mẹ́ta ń bẹ ẹnu wọ́n tó ìṣẹ̀dúnmọ́ mẹ́ta ó wà ń bẹ̀ so kábọ̀ ṣe ìsìgírọ́ọ̀bù wípé possibility kí àfáwọn àna sọ̀rọ̀ mọ́ league kó mọ ọmọ rẹ̀ àtàwọn ọmọ táwọn ọmọ rẹ̀ bí tọ́jẹ́ one twenty láyé instagram kò sí nǹkan tí kò fọ́ nì torí pé láyé tá a wáyé gan ara àwọn ikú àtọ́jà ọ̀rẹ́ wa ṣe pé ọmọ wọn ti ń gbẹnu lé tààtì yes bẹ́ẹ̀ nìkan jẹ́ àwọn ọ̀rẹ́ wa tó yẹ pé àwọn ọmọ wọn ti ń tóbi tààtì ó ti yé ọlọ́run ò sì yé fún wọn sí lójoojúmọ́ sòkọ́lọ̀ kó wọn sí rọrùn nínú àwọn sọ̀hábà tí wọ́n pọ̀ nínú gbígba ọ̀rọ̀ wa látọ̀dọ̀ ànádùwà Muhammad sallallahu alaihi wasallam òun ni àfáwà ànádùwà albasiri ni sákàrà albasra gbàtánà bisalà sọ́nà jáde láyé tán àfáwà náà ti lọ sí ìlú basra ní Iraq ibẹ̀ ni wọ́n gbé lẹ́yìn gbàtánà bisalà sọ́nà jáde láyé tán wàtò wú fi àsánà tàláfí wọ́n ti sẹ́yìn àfáwà náà jáde láyé ní ọdún 93 ìjọra Anas budu Malik àti Malik bùnà Anas Malik bùnà Anas ni imamu mazhab imamu dari al-hijra ọdún tí Anas bùnà Malik kú ọdún yẹn ni wọ́n bí Malik bùnà Anas nínú àwọn tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ hadith tí wọ́n fi mọ́ ṣe dọ́pù àfàyàtì náà ìkan nínú ẹ̀ nìyẹn Anas bùnà Malik malik bin anas tádórí ẹ̀kodò anas bin malik tuwufiya am salafi wati tẹ̀yìn 93 hijira ni anas bin malik kú malik bin anas wọ́n bí ní 93 hijira ìmáàmù muslim ọdún tí ìmáàmù muslim kú tó kọ sọ̀rọ̀ muslim ọdún tó kú ọdún yẹn ni wọ́n bí ọdún tí ìmáàmù muslim kú ọdún yẹn ni wọ́n bí múmbọ̀ ok ọdún tí ìmọ̀mù ṣááfì ikú 204 ìjìrá ọdún yẹn ni wọ́n bí mọ̀mù muslim ọdún tí ìmọ̀mù ṣááfì ikú 204 ni mọ̀mù ṣááfì ikú ọdún yẹn ni wọ́n bí ìmọ̀mù muslim tó kọ sọ̀rí muslim so tó bá ti rántí ọjọ́ ọkú ṣàfì invariably ó ti rántí ọjọ́ ìbí muslim nìyẹn tó bá ti rántí ọjọ́ ọkú imam malik ọjọ́ ah, tí wọ́n bí wọn Malik ó ti rántí ọjọ́ ọkú Malik ibùdó Anas náà nìyẹn torí pé ìmọ̀ tó complex ni marifatu wàfàyà ó complex so ó máa ní different formula tí àwọn olùmọ̀ tó wọ́n jẹ́ kí o tí wọ́n máa fi dè é e mọ́lẹ̀ ó lè dúró nínú ọpọlọ so nítorí náà òun ni áfírí sọ̀hábà ti mọ́ta ń bèèrè Basra àfá Anas ibn Malik òun ni sàbẹ́ tó kú gbẹ̀yìn ní ìlú Basra òun ni sàbẹ́ tó kú gbẹ̀yìn ṣùgbọ́n kì í ṣe òní tàbí tó kẹ́yìn kúrò lórílẹ̀ o tàbí tó kẹ́yìn kúrò lórílẹ̀ ni Abu Tufayl Amir bin Wasila al-Laythi gẹ́gẹ́ bá ṣe kọ nínú musola al-hadith topic tani fún hadith wọ́n ní bayanu mọ́ yìí kọ́lu inda dukhulu khala in tí a mọ́ sọ tá a bá fẹ́ wọ khala wọ́n ní kánà nàbí sallallahu alaihi wasallam idha dakhala al tánàbí sọ́là sọ́là kánà yẹn ó yí fada ìtìmọ̀rọ̀rí ya wípé alàdáwà ànábì sábà máa ń ṣe tánàbí bá fẹ́ wọ bọ̀t níbi wọ́n ní ìdá dákọ̀ làlùkọ̀lá wọ́n sọ wípé ìdá yẹ́díkúlù áó láòyù rídù àn yẹ́díkúlù àlùkọ̀lá wọ́n sọ bẹ́ẹ̀ ìdá dákọ̀lá tó bá wọlé tán záòkù lúgáwí linguistic efficiency kéèyàn gbọ́ lárúbáwá gan kó jiná dáadáa ó dáa o ó dáa o ní tó dáa ni o ṣùgbọ́n ó dáa kéèyàn tẹ̀ mọ́lẹ̀ kó fi gbọ́ àlàyé kí ni àwọn tí wọ́n wà ń bẹ̀ nígbà táwọn bí sọ̀rọ̀ yẹn bóò ni wọ́n ṣe tú kó wá ṣe ìsìáánà pẹ̀lú lóga tiẹ̀ náà mo rò pé tí a mọ̀ pé ń ta àkà ní pé àkànà nàbí sàlásánà ìsàdákàlà kàlà ẹ̀yìn ògbólárúbá ni àbú ẹ̀ gbólárúbá kánà ìsàdákàlà òun bá wọlé ń gbò wọlé ló wá sí aláwọ̀mọ̀ ní àwọn obìnrin kan náà kó bóbọ̀ nìkàbá yìí nígbà tó wọlé tọmọ yẹn wọlé tán torí pé lúgà ń kí ni ó ń pa lórí lúgà ń pa ọmọ yẹn lórí wọ́n á sọ fún àbúrò yìí pé ẹ̀yin ò gbọ́ lúgà ìbẹ́ yìí kan gbọ́n wà sí ni ìbẹ́ gbọ́n wà sí ti ni nígbà wàá kọ́ nìyẹn kò sí ìlú mọ́ di ni ìdá àdákọlà ó ti wọlé tán nígbà tó wọlé tán gan lóko kí ni o olódò ṣe àṣà ṣùgbọ́n kì í ṣe bẹ́ẹ̀ o kì í ṣe bẹ́ẹ̀ o ká mọ̀ jẹ́ sí lúgà kó sápá lórí ó ti yé kéèyàn bá ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ń kọ́ lúgà ó sábà máa ń sápá yẹn lórí èyàn fẹ́ ní júrà láti máa àtàkì nusus ó lè máa bèèrè pé àgbàdánlá bá sọ wípé intatuba takọ́dé sọ́dọ̀t kò ló bókò mọ́ a sọ́dọ̀t kò ló kò tó jẹ́ a kọ́líbá ló yẹ kó jẹ́ ìdíbà méjì ni Hafsa àti Aisha ní kọ́líbá ló yẹ kó jẹ́ kọ́líbá kù mọ́ ó ti lè jẹ́ kò ló bókò so tí lúgà fẹ́ mọ́ sápá lórí èyí fẹ́ mọ́ kúérì àwọn tọ́rìkì nùsùsù ó wàá sàkánà rẹ̀ pé sí sùúrù tó máa kí ó lọ síwájú sí i yóò padà clear àtọ pé kò sí kátọ̀ olúgájú kankan bẹ̀. inú rẹ̀ náà ni fàyínjánà holy sẹ́límì fájínà aláha ọjọ́gbà sẹ́límì àmùdákàrù ni làhá yẹn tó wà lè fi jẹ́ mohanus hmm, fàyínjánà holy sẹ́límì nínú kìrá mi fàyínjánà holy sílímì olùjẹ́ sẹ́límì olùjẹ́ sílímì méjèèjì ló kọ́ rẹ̀ sí fájìmà àláhà làhá yẹn ṣe bí àwùdú ìlà asílmi àwùsẹ́lmi kí ló tó fi dẹ́mù backup kí lúgà bá ń pa ẹ lórí ó mọ̀ ó mọ̀ ní júrà láti mọ̀ bìlú àwọn béèrè báwọn wàkọ́là ní swatún fìlmàdínà ó mọ̀ fẹ́ ní júrà ó ti yé uskun anarismic jẹ́ gìdọ̀ ó ti yé so tí lúgà fẹ́ mọ̀ pààrọ̀ lórí ìyẹn ló gbá ìdádákàlà kọlà tó bá wọlé síbẹ̀ eléyìí kò túmọ̀ sí pé tó bá wọlé sílẹ̀ o torí pé zikiru ni wà zikiru yukọ́ọ̀lù kàmọ́ wùrì ẹ̀kọ́ sílẹ̀ àzikiru yukọ́ọ̀lù kàmọ́ wùrì ìtọ́bápẹ̀ ní azkar béèyàn bábá ṣe gbé wá náà ni ó sì sọ òkè lórí irun bẹ́ẹ̀nà fàgbàtàìdì kí ni àwọn zikiru àmọ́wí Allahumma ìfìrìlì wà àfihàn ó dà ẹni tó wá ń kírun tí nǹkan kò ṣe kò sí lọ síta ó gbádùn bẹ́ẹ̀ náà sọ̀tẹ̀ tẹ́lẹ̀ tẹ́kọ̀ọ́ ní sọ wípé àlàó bẹ̀ fílù àfi níní yóò sọ̀rọ̀ tó yé wa ẹni tí ń bẹ lórí ìrùn bẹ́ẹ̀ náà sọ̀tẹ̀ tẹ́lẹ̀ dígìrì tá mọ́ wí ni pé àlàó mọ̀ ìfírílì wà àfi ìní àìbẹ́ẹ̀kọ́ ọlọ́run ò foríjì mi fún mi lálàáfíà ẹni tí nǹkan kan ò ṣe rárá ó wulẹ̀ lálàáfíà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé ó lè yọ bítìrì yẹn kúrò mbẹ abadan kò ní yọ kò ní yọ bí ó sì sọ náà nìyẹn ọba àgbádùn ọba àmọ́ gbádùn bó sì sọ náà nìyẹn lè máa dá ní anna zikirọ yukọl kamawuri torí pé zikir bó bá ṣe wá wọn láì ṣe kí ni ó náà láti sọ àní ẹ̀ṣẹ̀ mọ lọ́nù sùsù lọ́nù ká mọ dààmú ara wa ìkan náà àwọn olùmọ̀ wa tí wọ́n sì wà ní inú àwọn tí wọ́n ní mọ̀kánà nínú ẹ̀mí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọ́n ṣe tàwíì kan nípa hadithi abdullahi ibn umar tó wà nínú sunan abi dahud nípa ọ̀rọ̀ iftar wọ́n ní ẹnu káàdà bí sọ wípé wọ́n ní àfáà abdullahi ibn sọ wípé káàdà nàbí sọ́lá ìdá aftọ̀rọ̀ kọ́l ذهب الظمه وابتلت العروق وثبت الأجر inṣàlá ìkánà àfáwà àfáwà dáadáa ni wọ́n wọ́n ti kú kọ́lọ̀ kó wa kẹ́ wọn àfáà gbà dáadáa ni wọ́n tí a sì mọ́ ń gbára lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtìmbàtọ́ tó fi àwọn dáadáa wọ́n ní wípé hadith wọ́n ní tó bá lọ jẹ́ wípé ìgbà tí èèyàn ń gbá àwẹ̀ ó jẹ́ inú àsìkò òjò torí pé túmọ̀ hadith yẹn ni wípé záàbà zọmọ̀hù ògbẹ́ ti kí ni o wàtálà ti rò gbogbo iṣan tí ẹ̀jẹ̀ ń gbanú rẹ̀ kọjá lára wa òun náà ti wẹ̀ wàtábàtà àjìrú inṣáàlá ẹ̀san sì ti ṣe kí ni o ẹ̀san ti dájú pẹ̀lú ògo ọlọ́run bàbá wa ń sọ ń bẹ̀ yí pé ẹni tí ó bá fẹ́ tó bá ń gbààwẹ̀ ní àsìkò tó jẹ́ àsìkò sọ́ì tó jẹ́ àsìkò ooru ó nìkan ló lè sọ àzkárù yẹn ooo tẹ́ẹ̀mọ̀ wípé záwọ́kù lúgáwí ó ní bàbá ti sọ̀rọ̀ yẹn torí wọ́n jiná nínú lúgà mọ́ṣálà záwọ́kù lúgáwí ni ó náà ti sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n hadith iná sùn ní látọ̀dà mẹ́rin sọ́là sọ́là nọ́ọ̀sù ni látọ̀dà ní ìṣẹ̀lẹ̀sọ̀lá nọ́ọ̀sù ni kò sí tẹ̀fúríkù láàrin sọ́ì àti ṣìta kò sí kò sí àtọ̀kẹ́kẹ́ láàrin pé àwẹ̀ tá a gbà lásìkò òjò àwẹ̀ tá a gbà lásìkò ọyẹ́ àwẹ̀ tá a gbà lásìkò ooru mo rò bẹ́ẹ̀ bá mi bọ̀ kò sí àtọ̀ bẹ́ẹ̀ tí a bá ṣerú tàkìsù bẹ́ẹ̀ yóò bùkátà kátó níná sùn mí tí ó sọ fún wa tí ó ṣe ìsìsìnáwó anásù almutlak tí ò bá ti sí násù tó ṣe ìtìsnáwù tàbí tó ṣe tàkídù mutlak alimutlak bákin alá ìtlákìhì mutlak yóò mọ̀ wà ní mutlak ní bó ti wà ní general rule yẹn àtàwẹ̀ ẹgbà ẹ̀rún àtàwẹ̀ ẹgbà ojó tàà àbá ti gbàwẹ̀ tàà bá ti fẹ́ ṣe ìfẹ́ a sọ wípé zahaba zamahu wasalati al'uruq wa tabata al'ajr inshallah hadith yẹn lálàáfíà àwọn tí wọ́n gbà zikiri yẹn àwọn sọ wípé hadith yẹn ò lálàáfíà ni but àfáàwà yìí wọ́n sọ pé kò lálàáfíà gan àwọn sọ pé àsìkò ìgbà ooru nìkan la lè sọ zikiri yẹn in tí wọ́n sọ yìí ṣe mọ̀ pé kúwà lùgbàwí àwọn tó strong ojú ẹ̀nà fi wọ́n bọ̀ súnmọ́ dodo àfáà ni wọ́n ṣe tí wọ́n tó súnmọ́ dodo wọ́n bá ìdí tamaman kò súnmọ́ dodo rárá kò súnmọ́ òdodo rárá rárá pàápàá bó tilẹ̀ kó mọ́ ṣùgbọ́n nítorí wípé àjọ máa kẹ́kọ̀ọ́ ìmọ̀ á tẹ̀lé wọn lórí àwọn ọ̀rọ̀ wọn tí ó bá tábà hákù ni o àwọn ọ̀rọ̀ àwọn àfáà wa tó bá tẹ̀lé òdodo a máa tẹ̀lé ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ wọn tó bá ti sépa sí òdodo bóyá anthony di ishihad bẹ́ẹ̀ wọ́n ṣe gbìyànjú kan outawil tàbí wọ́n ṣe tawil tí ò bá ti tábà òdodo àní tẹ̀lé wọn o àní tẹ̀lé wọn nínú rẹ̀ arínú àwọn olùmọ̀ wa tí wọ́n sọ wípé gbọ́nà wípé záàbà fọmọ̀hu wọ̀tálà ti òru wàsábàtà ajúrù ìṣàlá wípé nígbà tá a bá tó jẹ dẹ́bínù tán rútọ́p tútù tá a bá tó jẹ tán láàtò sọ wípé záàbà zọmọ̀ hù mo rò pé kẹlùkẹ́ sí ìrùmọ́dí náà ni pé záàbà pé a tó wọnú lúgà gan ò sí ìfi nǹkan sẹ́nu ò sí ìjẹ nǹkan kan O sọ pé záàbà só ti záàbà ni tọ́ àwà bèèrè pé tọ̀ nígbà tí wọ́n sọ wípé kánà nàbí sọlọ́sọ́lá ìdá dákàlà kọlá tó bá wọlé ìgbọ̀nsẹ̀ ṣé nígbà tó bá wọlé ìgbọ̀nsẹ̀ tán ni ó tó ṣe àfikàrù yẹn ṣé bí kó tó wọlé ni so èyí tó tẹ̀wọ̀n sílẹ̀ ni pé kó o tó fi nǹkan sẹ́nu náà ló ṣe díkìrì yẹn ni máa da ní anna zikọ́ yukọ́l díkìrì ni ok tá a bá lọ sálámọ̀ sáwọn òkú ní ìtẹ́ sílà máa sọ assalamu alaikum ya ahla diyari minal muslimina wal mu'minina antum lana salafun wa nahnu lakum tab'un nas'alu Allaha wa lakum al-'afiya níta mọ́ sọ nìyẹn ṣe bí nínú lúgà al-muqarrar ni pé al-munada yujib ooo al-munada yujib ya Abdul Basit ya Ibrahim ya Warashi Warashi naam naam naam ayakunla ayakunla wọ́n àbí wọ́n àbí mo dáhùn ìpìlẹ̀ ní pé ẹni tó bá ń pè kó dáhùn sókù mọ́ dáhùn ní pàtàkì bá sọ pé yá hàlà dìyà mo pe ẹ̀yin tẹ́ wà nínú ilẹ̀ tẹ́ ń gbé nínú ilé yìí mo pè yín ansa tẹ̀ntẹ́sìrò mí nìmú ìjábá òun retí pé káwọ̀ òkú sọ pé náà náà wà ń bí wà ń gbọ́ wà ń gbọ́ wà ń gbọ́ wà ń gbọ́ wà ti rí ẹ o Thank <laughs> you.

àwọn òfin ò ní dáyín lò náà kò sí ẹ máa ń sọ pé aládìí àwọn ò ní dáyín lò á sọ fún yín pé hard of victory wà victory you kọ́ lu kámá wùrìk mo rò so àwọn tí wọ́n ṣe ìsìláàfù wípé ẹ àti ìtì nǹkan sẹ́nu à ń sọ pé záàbà sọmọ ó tako lúgà with due respect sir due respect a sọ fún yín pé hard of victory وذكر يقال كما كمول هذا هو الحق ربما àfáàwà a ní tẹ̀lé wọn ní tẹ̀lé àfọ́jú tọ́rọ wọn bá ti súnmẹ́rí tó dẹ̀ súnmọ́dodo àgbà torí pé ọ̀rọ̀ àwọn àfá ìsìtìlálá lẹ́sẹ̀dẹ̀lẹ̀ àkọwàlù ní ìrìnàmáhì ìsìtìlálá láàyò ọ̀tábàrù dẹ̀lẹ̀ ìlànà ìnàmà yìí sáà náà sóbí yìí

ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ìsìnkìlára là lẹ́sà náà sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ìṣe náà sùn so a mọ̀ fún wọn ní rẹ̀spẹ́tì wọn àwọn ibi tó bá ti jìnnà sódodo àní tẹ̀lé wọn ń bẹ̀ ìyẹn ni yàtọ̀ tó wà láàrin tọ́líbùlẹ̀ ìlímì àti ẹni tó jẹ́ àmì òpè ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ àti òpè ọgbẹ̀rì tó jẹ́ àwàm yàtọ̀ tó wà láàrin méjì nìyẹn àwàm ní ìsìn owó gbà gbà ó ti ń gbé lọ nìyẹn

ẹ̀bọ̀ tí lọ́wọ́ bọ́lọ́ ní pé láìsá kọ́ra tẹ̀lé kura nǹkan sẹ́ẹ̀dì ńlá so ìdí nìyẹn tó jẹ́ pé tó bá fẹ́ wọ tọ́lẹ̀tì kì í ṣègbà tó bá wọlé tán lóòótọ́ ṣe kí ni o lóòótọ́ ṣe àbíkàr tó bá ti fẹ́ wọlé ni a to read ẹ̀dùnkù o fẹ́ wọ ilé so inṣàlá àbùkù láti láì tààlà tó bá di ọ̀la àmọ̀ tẹ̀síwájú ọ̀la wẹ́ẹ̀sì pẹ̀lú gọ́lọ́n akàtúra àyọ̀mdá tìlàkà ní dédé àsìkò iná láàkà lọ́la tíra àyọ̀mdá tìlàkà ní dédé àsìkò yìí ní ọ̀la benel magrib wà ní sá so a mọ̀ tẹ̀síwájú áyà tí mo mú wá ní ìjòkó tó kọjá mo ka áyà kan áyà yẹn kì ṣe sóràtù zariyat ló wà sóràtù ó ní àyà yẹn wà wàhúlú àsáwírọ̀ ní fi dọ̀tí wàtàkọ́hùn rọ́bùhùn ṣàrọ́bá subhanakallahu hamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum